ètò yín ètò wa ògo ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ́níkéjì àpòsù orí tẹlifíṣàn Orísun JPP Jerusalem presentable presenter ẹ wo nígbà tásìkò wúyè bá tó máa pè yín kì í ṣe ilé ìtẹ̀mà kẹsẹ̀ sára ògiri tẹ̀mà déédéé bá wa ní pati o rárá ìyẹn kọ́ ẹ ṣùgbọ́n ẹ fọkànbalẹ̀ nígbà tásìkò ìwúyè bá tó ẹni tó máa ṣalága ọjọ́ yẹn gan mo ti mọ̀ ọ̀gbẹ́ni Bísí Olúkòsì ni ìjọ yẹn a máa pè wọ́n ní evangelist prophet Dr. Sina Apostle Bísí Olúkòsì àwọn ló máa jẹ́ <laughs> ló máa jẹ́ chairman lọ́jọ́ yẹn ẹ fọkàn yín balẹ̀ nítorí pé òní adùn gbọgbọ́n akán sí kí n tó fi ojú ìránṣẹ́ ọlọ́run yìí hàn wá ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ẹ jẹ́ ká lọ sínú ẹgbẹ́ mátà ká jẹ́ ká lọ wo bó ṣe ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé kí lẹ̀yin ṣe nínú ìjọ yín tẹ́fẹ́ kí wọ́n fi hàn lórí ètò ògo ìgbàlà tàbí àwọn ìpolówó tá a bá ní a máa fi hàn ẹ jẹ́ ká kàn jẹ́ ká jọ wo bélénjá nínú àwọn nǹkan tí wọ́n ṣe nínú ìjọ yìí nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yìí ń tẹ̀síwájú ìránṣẹ́ ọlọ́run ti wà nínú ilé iná eh, ọ̀rọ̀ agbára tí wọ́n bá ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run ó kún síbẹ̀ ó pọ̀ síbẹ̀ bíbélì sọ nínú ìwé mátí oníkùkọ́ wọn bí àwọn akọ̀wé oníṣòwò ń kọ́ ní tàṣẹ tàṣẹ ẹ yẹ kí n kọ́kọ́ fìyẹn hàn yín náà káwá wẹ̀ lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ẹ má yí kúrò ń bẹ̀ o ẹ gbádùn ògo ìgbà látàárọ̀ ìpẹ̀lú ṣògo rẹ̀ ní aláǹpadàbọ̀.